ti mọ ojúmọ́ ire. Um, ẹ̀gbọ́n mi. Eh, ojúmọ́ ayọ̀ ló mú mi láàárọ̀ ẹ̀. ẹ̀gbọ́n mi ah, ṣàmọ́lẹ̀ ẹ̀gbọ́n pé mo pè é. báwo ni ṣe wà ókè. Um, fine. báwo náà tẹ. Ah, ah. actually mo ní pé kí n dúpẹ́ lọ́wọ́ yín fún um, gbogbo wàhálà yín lórí mi i understand as in ó kàn wọ́n mi kí n kàn appreciate yín láàárọ̀ ẹ̀ especially fún marriage mi tí mo fẹ́ ṣe. <laughs> thank you very much. <laughs> nǹkan tó ṣẹlẹ̀ ní. irú ilé làwọn máa rí láàárọ̀ yẹn o irú ah. tààrọ̀ yẹn gangan làwọn máa rí inú ilé inú ilé yìí àìṣú ti mòfo o fẹ́ appreciate mi o fi fìlà bú mi o bú mi pé. no aṣọ yín nice actually. <laughs> ó nice. ó tún ní touch of um, African ó nílù náà. ìlú ẹ̀ ó nílù náà lẹ́gbọ́n ẹ̀ tẹ́lẹ̀ olórí lè rí mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gan-an bẹ́ẹ̀ mo pẹ́ sọ pé kèmi àti um, ọkọ mi tù bí ẹni pé ká lọ́ọ́

tó bá tó ládàá náà a máa ń yọ̀ǹda ah, àdá fún un. <laughs> god bless you. Um, lórí lórí. so ẹ̀gbọ́n mi um, mo kàn ní eh? kí n sọ fún yín pé mi àti ẹ̀ three months yẹn náà since ẹ pé ó ti near and um, ọ̀sẹ̀ oṣù mélòó kan ló kù tí a máa fi ṣe wedding tó àwọn preparations nǹkan tá a fẹ́ ṣe mo ní kí n kàn mú wá síwájú yín. o mean wedding yìí. bẹ́ẹ̀ ni. <laughs> Eh, eh, oṣù olóògbé yẹn náà. Ehm, oṣù kan ló bò lójú sá. báyìí <laughs> eh, aláṣírí ààbò. àṣírí eh, ah, tí ẹ ti bò sá. àtẹtí àtọjú <laughs> àtẹnu kò sílẹ̀ torí ò lè gbé sáré ní gbogbo ẹ̀. ẹ̀gbọ́n mi mo tẹ ah, ah, trust ní mo tẹ trust ní. ẹlẹ́wọ̀n àmọ́ wa period wedding gan mi mọ bíi tèmi àtẹ̀yìn kan tó ń sọ̀rọ̀ ni wọ́n jẹ́ kí mm. understand pé mm. ẹ̀ ń dá ẹ ní savings kan ní. Oh, pẹ̀lú àwọn. túnjí ló máa sọ yẹn fún ẹ <laughs> túnjí ló máa sọ yẹn fún ẹ. ìgbà tó ń sọ fún mi ní ara ah, seriously ẹ̀gbọ́n mi <laughs> ẹsẹ̀kẹsẹ̀ báyìí mo change plans mi mo ní a ah. mo sọ fún àwọn family ọkọ mi àti mo tiẹ̀ lọ kí wọn ní èmi àti bébì mi náà la lọ kí wọn wọn ní hmm. a ah, pẹpẹ sí àwọn fariwo àná lọta a mo yẹ ṣáájú sí ọkọ mi ní ẹ pé ẹ kí ló ń sọ lẹ́nu tí yóò dùn yìí pé wọn fẹ́ kí ni a máa fẹ́ lójú ni tó mo dẹ̀ gbópinú mi sórí tébù tí mo gbélẹ̀ fún ọ tí mo ní àyíkọ́ à irú ọba ìlà ṣe máa ṣe lọ́ní ẹ̀gbọ́n yín kọ́ pé ní à <laughs> ẹ̀gbọ́n mi ẹ ní láti pẹ̀ ẹ̀gbọ́n mi sí mixing wọ́n wà ń bí mo mọ̀ ọ́tọ́ máa sọ hmm. wọn ò sí bí <laughs> mo mọ̀ ọ́tọ́ máa sọ ẹsẹ̀ ẹsẹ̀ mo ṣàṣe ọ̀ṣà ni òkè pé kí wàá ní plans mi and all of that mo ní ọlọ́run lè bá mi plan ẹ̀ mo ní mi ò fẹ́ <laughs> <laughs> mo á sọ fún ọkọ mi ò fẹ́ planning ẹ mọ̀ àwọn mọ̀lẹ́bí bọ́ ẹ má ṣe wọ̀chọ̀wọ̀chọ̀ bí àwọn elébi àná ẹ mọ̀ mm. téèyàn bá fẹ́ ṣe wedding àwọn mọ̀lẹ́bí kan wà tó yẹ pé ẹ ti rí wọn in ten years five years àná wọn kàn máa ya dé from nowhere ọmọ wọn dẹ̀ máa jà sí kúlà jà sábọ̀ àná mo ní no no no no no mi ò fẹ́ mo ṣàṣọ fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo ní ṣe mọ̀lẹ́bí tí wọ́n lò ń rí fàṣẹ àbí títọ́jọ́ tiwa mi ò tẹ́ mọ́rùn mọ̀lẹ́bí tí wọ́n ní ẹgẹ́ẹ̀tì àwa náà dẹ̀ máa láwọn underground mọ̀lẹ́bí kan àná mo ṣàṣọ fún pé mi ò fẹ́ planning family pé mo ní event planner tí mo fẹ́ pè then iṣẹ́ event planner yẹn ni pé kókò bá mi pe àwọn contact àwọn vendors àwọn tó fẹ́ ṣiṣẹ́ yẹn so lọ́rọ̀ kan ṣe ẹ̀gbọ́n mi mo ṣàpè mo fi sí speaker mo jẹ́ kó yé wọn pé anything tá a bá sọ ní bíbá ilé ni ẹ̀gbọ́n mi fara mọ́ because <laughs> owó wa <laughs> owó wa ẹ̀wọ̀n yẹn gbọ́dọ̀ tara ẹ̀ lọ́pọ̀. òun sọ̀rọ̀ on behalf of your ẹ̀gbọ́n. <laughs> lórí lórí ọmọ rẹ ọmọ tó fi ń bẹ lọ́wọ́ ọmọ wàá ṣàkó òun lè já. so ẹ̀gbọ́n mi ti cut the long story short ìgbà tó ṣàbá mi pé event èmi fúnra mi náà mo pe event planner and um, ọkọ mi gan wà lórí ìjókòó tá a pé ọ̀ṣà ni ó lálága alága dúró alága jókòó tí wọ́n fẹ́ bá mi pé wọ́n ní àwọn nìkan ìgbà tí kan tó ṣe bẹ́ẹ̀ wọ́n nílò ní bíi èyí táwọn nìyẹn wọ́n ní bíi three hundred ló máa ń gbà. ìbéèrè lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ mi ti sọ ti wedding dress me o it's quite an high side designer ni designer and wedding dress me, uh, fẹ́ wọ mẹ́ta so mi realize be engagement in nǹkan uh, engagement at the reception nìkan làwọn èèyàn ti máa ń pààrọ̀ native mẹ́ta èmi fẹ́ kí dress mo fẹ́ wọ off shoulder kan mo fẹ́ wọ oní ball mo dẹ̀ fẹ́ wọ tail kan then mo fẹ́ wọ ìtú. wàá wo oníkẹ̀kẹ́ ah olórí oníkẹ̀kẹ́ yẹn ò lè máa gbọ́ àfẹnkọ́ bẹ̀ pé sùtánà ló máa padà wọ̀ sùtánà ah, ah, ah, sùtánà ló máa padà wọ̀. ẹ mọ sọ nǹkan tẹ́ ń sọ yìí náà. ìsinú wà ìsinú wà ìsinú náà ni méjèèjì wò ó jẹ́ kí n sọ nǹkan fún ẹ jọ ṣé gbogbo nǹkan tó ń ka yìí àti káàtì èyí wẹ́ẹ̀dì gan kúrò èyí ó sòkú àgbà o èyí ó sílé o èyí ó ṣe wẹ́ẹ̀dì gbogbo àwọn ìnáwó tá a máa ń dáwọ́ lé lórí ṣé dandan ni kákan máa náwó dànù ṣáá gbogbo nǹkan yìí la lè ṣe níwọ̀ntúnwọ̀nsì No, olóòmọ ni mi ò ẹ̀gbọ́n mi ẹ má ṣe ẹ má sọ̀rọ̀ bẹ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ ń sọ̀rọ̀ bí ẹni tẹ pé ẹ mọ̀ poverty is not a physical thing ẹ mọ̀ ẹlòmíì poverty inú ara ẹ ló wà mo tẹ̀ ṣe ń wà àwọn family ọkọ mi ẹ̀mí ò understand wọ́n ti fara mọ́ o mo tẹ̀ bí wọ́n pè lónìí wọ́n ní nínú gbogbo nǹkan tó wà lẹ̀ wọ́n ní budget àwọn ju five million mo ní five million naira owó oúnjẹ mo ní kọ́ máa worry kọ́ tẹ̀ kó five million naira wọn dání kọ́kọ́ àwọn family wọn mà but my brother ó capable èmi sọ fún ọkọ five million naira nínú owó kíni ká kúkú sọ pé mi ni mo fẹ́ fẹ́ ọkọ mi ká ṣàṣọ pé mi ni mo fẹ́ gbé wedding yẹn ǹdẹ̀ ti jẹ́ kó yé wọn. ẹ tí n bá ní kí n béèrè lọ́wọ́ ẹ̀já rẹ iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ rí tí ò pósù méjì mẹ́ta tá a bẹ lọ́hùn kọ́lọ́hùn kọ́lọ́hùn kọ́lọ́hùn ṣáàjọ tó jàjà rí ilé ní sálárì ẹ̀já rẹ olórí. kò tó hundred thousand. kò tó hundred thousand. mo rántí wípé ní àná yìí ó ṣì ń bẹ̀ mí fún thirty k. ó máa ń ṣẹlẹ̀ gbọ́n mi situation máa ń yí now ìwọ yìí ló wá fẹ́ no no no o fẹ́ gbé ọkọ lélẹ̀ kì í ṣe pé o fẹ́ gbé ìyàwó o fẹ́ gbé ọkọ. mo tó tán ẹ̀gbọ́n mi wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀gbọ́n mi tó tán ẹ̀ẹ̀kọ ẹ̀yàn kan lè rí kórí nìkan ẹ tó tán I understand you are we are capable family wa no ẹ̀gbọ́n mi ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ náwó yìí gbogbo ilé kó sí àwọn báńkì oríṣiríṣi ẹ ná owó àjọ yẹn ẹ kó jáde. ojúmọ́ rẹ amúlùdùn ah. táyọ̀ táyọ̀ mo fi kí yín o gbogbo yín mò ń gbàdúrà fún pé tẹ́ bá máa ní àbúrò tẹ́ bá máa bí ọmọ obìnrin ẹ ní bírú tọmọ yìí no ọmọ tó ń kòyàn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ torí ọlọ́run mi ò bá sí ibi mi gbogbo ìnálẹ́jọ́ ó fẹ́ ti ara yìí gbọ́ gbogbo nǹkan tó sọ fún wẹ́ẹ̀dì ó fẹ́ ṣe wẹ́ẹ̀dì. lórí ètò tòní àgà ọláyínká babs orúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ orin ẹ̀yẹ mi ò fapá kan fo ó sì wà ń bí náà n ta máa gbéyàwó lórí ètò tòní máa jẹ́ ẹ mọ̀ ẹ̀yin náà ti fi ti ara yín gbọ́ ṣé òun àbẹ́ àbẹ́ adánidúró dorí gbèsè. adánidúró dorí gbèsè adánidúró dorí gbèsè olóyè olókèmí ẹ̀dá lórúkọ mi ẹ̀sọ́ fẹ́ gbọ́ mi kí wọ́n ṣe wẹ́ẹ̀dì fún mi o ẹ̀sọ́ fẹ́ gbọ́ mi kí wọ́n ṣe wẹ́ẹ̀dì fún mi o ọlọ́ọ̀tẹ́ bá ṣe wẹ́ẹ̀dì fún mi gbogbo ayé ló máa mọ̀ kọ́tà ṣe sílẹ̀ fi jọ́ ọ̀tẹ́ bá ṣe wẹ́ẹ̀dì fún mi ẹ̀yà jókòó síbẹ̀ má lọ bí kan lọ sókè lọ́nà ẹ̀jẹ̀ kí lọ́mọ mi tútù sí kan sí bọ́dá mi sọ tábà padà dé ojúmọ́ rẹ̀ ọjọ́ sátọ̀dé sì tẹ̀síwájú.